mú kí n káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébànkẹ́ aládé lórúkọ tèmi ń jẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ààrẹ bọ́lá tinubu ní ìwé ìròyìn ti wípé ó kúrò ní ìlú àbújá lọ sí orílẹ̀-èdè france ní àná ọjọ́ ajé ọjọ́ kọkàndínlógún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó tẹnu olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìkànsíra ẹni ìyẹn ajuri ngelale jáde ó wípé ààrẹ ń lọ sí orílẹ̀-èdè ọ̀hún láti lè ṣe àwọn iṣẹ́ kan ní èyí tí yóò túbọ̀ ṣe ìrànlọ́wọ́ fún ìtẹ̀síwájú ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìjọba àpapọ̀ ti pa láṣẹ wípé ó ti di dandan fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga pátá lórílẹ̀-èdè nàìjíríà láti máa fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà wọlé sí ilé ẹ̀kọ́ wọn ránṣẹ́ sí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí lẹ́yìn oṣù mẹ́ta tí wọ́n bá ṣe ayẹyẹ ìgbàwọlé fún àwọn akẹ́kọ̀ọ́ náà mínísítà tó rí sí ọ̀rọ̀ ẹ̀kọ́ Tahir Mamman ló wípé eléyìí wà ní ìbámu láti gbógun ti bí ayédèrú ìwé ẹ̀rí bí ó ti ń gbòde kan ní àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè nàìjíríà àti lókè òkun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ látàrí ìṣòro ọ̀gbàrá òjò èyí tí ó ń yalu àwọn ilẹ̀ oko ní apá gúúsù ilẹ̀ wa àwọn ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ ọ̀gbìn ni wọ́n ti fi léde wípé ó ṣeé ṣe kí ìyàn túbọ̀ pọ̀ sí i káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n tún fi léde wípé ìjọba ìpínlẹ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kojú ìṣòro ọ̀gbàrá òjò yìí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì tẹnumọ́ wípé àfi tí ìjọba bá tètè gbé ìgbésẹ̀ lórí èyí ló lè mú kí ìṣòro náà èyí tí dùgbẹ̀dùgbẹ̀ rẹ̀ ti ń mì lókè yìí kí ó dẹkùn. nínú nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́nifẹ́re lúmọ̀ọ́ká àti olólùfẹ́ ni wọ́n ti ń kí ìlúmọ̀ọ́ká ìbejì olórin ẹ̀mí Glorious Twins kú ìpalẹ̀mọ́ ètò orin ìyìn èyí tó máa wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún yìí Glorious Twins fúnra wọn náà ni wọ́n tún kéde èyí lórí ayélujára wọn tí wọ́n sì tún fi àkókò náà rán àwọn olólùfẹ́ wọn létí láti fi ọjọ́ náà sọ́kàn àti wípé kí ọlọ́run elédùnmarè fúnra rẹ̀ tó gba ìṣàkóso ọjọ́ ológo yìí. 我没有格。 ẹlẹ́ẹ̀kẹfà ọba ọlọ́lá ọba abdulwasiu gbọ́láhàn làwà onírù ti ìlú irù ni wọ́n ti ń fòwe sọ̀rọ̀ wípé àgbò tó bá tàdí mẹ́yìn agbára ló lọ mú wá ọba làwà ni wọ́n ti ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn láti fún ara wọn ní àkókò láti ṣe àtúnṣe tí wọ́n bá ṣe àṣìṣe wọ́n tẹ̀síwájú láti rọ àwọn ènìyàn wípé kí wọ́n má ṣe dá ara wọn dúró sójú kan tí wọ́n bá ṣe ohun tí kò tọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún yorùbá ní ìfẹ́ làkọjá kọjá òfin ohun tẹ́nìyàn ò bá dẹ̀ ní ènìyàn ò lè fún yàn lúmọ̀ọ́ká oníṣòwò òbí kùbánà ni ó ti ń fọ̀rọ̀ yìí kí àwọn ènìyàn káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun òbí kùbánà ni ó tẹ̀síwájú láti sọ fún àwọn ènìyàn láti kọ́kọ́ fi ìfẹ́ hàn sí ara wọn náà kó tó di wípé wọ́n fi ìfẹ́ hàn sí ẹlòmíràn àti wípé nípa ṣíṣe èyí yóò dẹ́kun owú jíjẹ ojú kòkòrò àti ìwà láabi ìmíràn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ olùṣàkóso àti ẹ̀gbọ́n àwọn olórin ìbejì tàkásùfé P-Square Jude Okoye ni ó ti sọ̀rọ̀ jáde lórí aáwọ̀ tó lọ lọ́wọ́ láàrin àwọn olórin náà Jude ló tẹ̀síwájú lórí ayélujára rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ni àwọn ẹbí ti ń ṣe láti yanjú fàákàjà náà bí ó tilẹ̀ jẹ́ wípé ó tako ọ̀rọ̀ tí Peter Okoye etí ayémọ̀sí Mr P sọ lórí bí wọ́n ṣe ń pín owó wọn ó ṣe àlàyé wípé ìdá ogójì ni òun máa ń gbà gẹ́gẹ́ bí olùṣàkóso wọn tẹ́lẹ̀ rí táwọn ìbejì méjèèjì náà sì máa ń gba ìjà ọgbọ̀n gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan. I understand what you guys are, are feeling about Peter's story. No worries. I, if, if I, I don't want to cross that line with him. Peter has crossed a very serious line taking this matter to EFCC. I don't have any qualms with Peter. I don't have any qualms with Paul. I don't have any qualms with anybody. It's been eight years why can't they just let me be. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà adẹ́rìnpòṣónú Richard Ayọ̀dèjì Mákùn tí gbogbo ènìyàn mọ̀ sí AY comedian ni ó ti ń kí ara rẹ̀ kú ọjọ́ orí tuntun lókè èèpẹ̀ AY comedian ni kò ṣàìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé rẹ̀ tó kún fún ìfẹ́ ayọ̀ àti ìdùnnú adẹ́rìnpòṣónú náà ni àwọn ìlúmọ̀ọ́ká ni wọ́n ti ń fi ayélujára wọn kí lọ́lọ́kọ̀ òjọ̀kọ kú ayẹyẹ orí kadùn tí òun fúnra rẹ̀ sì tún jírẹ̀bẹ̀ sí Ọlọ́run láti túbọ̀ fi ìlera ìlera pípé àti ẹ̀mí gígùn ta òun lọ́rẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ adẹ́rìnpòṣónú ni Kenny Black ni ó ti kéde wípé ọjọ́ tí wọ́n pinnu láti ṣe ètò ìdẹ́rìnpòṣónú ní ìlú Port Harcourt ni wọ́n ti sún láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án sí ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí látàrí àwọn àtúnṣe kọ̀ọ̀kan èyí tí ó wáyé ètò ìdẹ́rìnpòṣónú náà tí wọ́n pè ní the oxymoron tó máa wáyé ní ìlú Port Harcourt ní Kenny Black àti wípé àwọn tó ra tíkẹ́ẹ̀tì ìgbàwọlé tí ibi ayẹyẹ náà tó ní déètì ti tẹ́lẹ̀ rí lórí wọ́n sì ní àǹfààní láti wọlé síbi ayẹyẹ náà ní ọjọ́ yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀ṣunmọ̀pẹ̀ yèyé oníràwọ̀ olómi tútù olórí Ashley Afọláṣadé Adéyẹyè Ògúnwùsì ni wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún àṣekágbá ọdún Ọ̀ṣun èyí tí ọba aláyélúwà Ọ̀ọ̀ni Àdìmúlà Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì tí wọ́n ṣe agbá agbátẹrù rẹ̀ olórí Ashley ni wọ́n tún fi ìtàn belenja nípa Ọ̀ṣun sórí ayélujára wọn tí wọ́n sì tún kí gbogbo àwọn ọmọ Ọ̀ṣun kú ọdún kú ìyèdún ó ní ju báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ẹ máa rántí wípé bá a ti wípé a ó wáyé náà là ń rí àyànmọ́ táyé ó yàtọ̀ sí ti kẹ́hìndé adébánkẹ́ aládé lórúkọ tèmi ire àti ayọ̀ la máa fi pàdé ó dàbọ̀.